mo kì í káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá àgbà ọ̀jẹ̀ oníròyìn ni Babárìndé Oyèkúnlé ni ó ti ń fi ayélujára rẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olúwa fún ti ayẹyẹ ogójì ọdún èyí tí ó bá ìyàwó rẹ̀ Adéyínká Oyèrìndé láyé lásìkò ìsìn ìdúpẹ́ ayẹyẹ ọjọ́ ìbí ọ̀hún èyí tí ó wáyé ní ilé ìjọsìn Christ Apostolic Church Miracle Center Bàrúwá ní ìlú mọ̀ọ́ká kọrin ẹ̀mí ni Àdùkẹ́ Gold ti fi orin dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọ̀p ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàtàkì ló péjú pésẹ̀ síbẹ̀ tí wọ́n sì ń kí olórí Adéyínká Babárìndé wípé ó kú ayẹyẹ orí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹnu kò lè ròyìn ayọ̀ eléyìí tí gbajúmọ̀ olórin ẹ̀mí ni Bisola testimony ní lọ́jọ́ ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ eléyìí tí ó sì fi sọrí àkókò ìyìn fún Olúwa níbi tí ó ti pe ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká olórin Àtàbàtúbú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti fọpẹ́ fÓlúwa ẹ jẹ́ ká wo díẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ ìtakọ̀ngbọ̀n wàá ti máa gbọ́ ìyẹn wàá ti máa gbọ́ challenge eléyìí ló tún gborí ayélujára kan báyìí tó sì jẹ́ ti olórin aláyọ̀ melody singer nínú èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká bíi wòlíì àgbà àjẹwọlé tó ń ti àwọn òṣèré àfi ìsọwọ́ àti àwọn mìíràn bẹ́ẹ̀ ti ń kópa nínú rẹ̀ ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. máa wà wà á ti máa gbọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí mi Lanre Tẹríba àti gbajúgbajà olórin Yínká Ayéfẹ́lẹ́ ni wọ́n ti ṣàbẹ̀wò sí inú ìjọ àwòṣífìlà eléyìí tí ìyá àdúrà Abímbọ́lá Àjàyí kọ́ sí Èkó níbi tí wọ́n ti ń kọrin sí Ọlọ́run wípé bí Ọlọ́run bá lè gbé ìyá Esther Àjàyí ga tó sì sọ di ògo àgbáyé níbo lójú rẹ̀ wà kò tán síbẹ̀ oníròyìn àgbáni olórin ẹ̀mí Ọlá Ọ̀nàbàjò ni gbogbo wọn pawọ́pọ̀ pẹ̀sẹ̀ pọ̀ pẹ́nupọ̀ láti kí mọ̀mọ́ náà wípé wọ́n kú ìnáwó tó ń ti àṣeyọrí ilé ìjọsìn ńlá náà kódà orin tuntun sọ̀kalẹ̀ sí ẹnu ìlú mọ̀ọ́ká Lánre Tẹríba Tóríṣe ẹgbọ́n díẹ̀ níbẹ̀. olúwa fi mi dára rere ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ẹ kú ìgbádùn ní ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Mide Martins ń kí i lórí ayélujára látàrí àwòrán àti fọ́nrán ọlọ́kan òjọ̀kan eléyìí tóun àti Adéníyì Johnson fi sórí ayélujára bí wọ́n ti ń gbádùn ìsinmi wọn èyí tí wọ́n ń lò lọ́wọ́ ní ilẹ̀ Dubai bí ó tilẹ̀ jẹ́ wípé ìfilọ́lẹ̀ sinimá ni wọ́n sọ wípé àwọn lọ ṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré ọmọwùmí ajíbóyè kò lè pa ayọ̀ rẹ̀ mọ́ra bí ó sì ti ń dúpẹ́ lọ́wọ́ olúwa lórí ayélujára rẹ̀ fún àmì ẹ̀yẹ tuntun èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi dá a lọ́lá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin aṣòfin tẹ́lẹ̀ rí tóun pẹ̀lú ti di gbajúgbajà lórí ayélujára ìyẹn Dino Melaye ló ti sọ wípé akọ́nimọ̀ọ́gbá Mike Arteta gan-an ní ìṣòro eléyìí tí àwọn ní nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal tí àwọn fi ń rí ìjákulẹ̀ kódà ó forin sọ̀rọ̀ ẹ gbọ́ díẹ̀ níbẹ̀. Mikel Arteta, you are the source of our Ateta, you are the source of our problem. Mikel Ateta, you are the source of our problem. You are the source of our problem. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká akọrin ni Peruzzi ti sọ wípé ká má tanra wa jẹ ìfẹ́ kìí ṣe fún gbogbo ènìyàn wípé a dá àwọn kan láti máa kàn gbádùn ara wọn ni nígbà tí a dá àwọn mìíràn láti dá wà láì sí ẹni tí wọ́n máa nífẹ̀ẹ́ tàbí tí yóò nífẹ̀ẹ́ wọn ṣùgbọ́n kí wọ́n máa jayé orí wọn nítorí náà kí ẹnikẹ́ni má kú nítorí pé ó ń wá ìfẹ́ kiri ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì òṣèrékùnrin Fúnṣẹ́ Adéọlú ó ló ti fi ayọ̀ rẹ̀ hàn níwájú Olúwa ní ọjọ́ ìsinmi eléyìí tó kẹ́yìn gẹ́gẹ́ bó ti fi sórí ayélujára rẹ̀ níbi tó ti ń jó tó sì ti ń yọ ayọ̀ ọjọ́ ìsinmi tó ń jó lóní mùkúlùmùkẹ́ ní ilé ìjọsìn kan ló ti sọ wípé èyí ni n kò lè pamọ́ra lórí ayélujára ẹ wo díẹ̀ níbẹ̀. nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀pọ̀ àwọn olólùfẹ́ olùkópa Big Brother Naija Maria tí wọ́n yọ bí ẹni yọ jìgá ni wọ́n ti ń fi ìkọminú wọn hàn wípé kò sì dùn mọ́ wọn o ṣùgbọ́n kò sí ohun tí àwọn lè ṣe nítorí wípé ènìyàn kan ṣáà ni yóò jẹ owó rọ̀gùnrọ̀gùn eléyìí tí wọ́n fẹ́ gbé kalẹ̀ nínú Big Brother Naija. kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn wa ti àsìkò yìí ẹ jẹ́ ká túnjọ pàdé nígbà mìíràn títí tó fi di ìgbà náà orúkọ tèmi kò yí padà ṣògo rẹ̀ àbíọ́nà ó dàbọ̀.